الله نعم ايه أسرار تسعة نعم سيقول السفهاء الجهال من النفس اليهود والمشركين ما ولاهم أي شيء صرفهم منه صرف النبي صلى الله عليه وسلم المؤمنين عن قبلتهم التي كانوا عليها أي على هذا الصلاة وهي بيت المقدس والاتيان بالسين الدالة على الاستقبال في قوله سيقول من الاقبال بها قل لله ẹni yìí ẹ أي أي ayé ayé tó lò yẹn أي yẹ kó jẹ ayò ayò ṣe yín mà ló ayu ṣẹyìn ni ó jẹ ló lọ fi dókítà tá ní síwájú ẹ yẹ kó wà نعم أي شيء صدق النبي صلى الله عليه وسلم أي شيء صدق النبي صلى عن قبلتهم التي كانوا عليها أي على استقبالها بالصلاة وهي بيت يا لما. الاتيان بالسين الدالة على الاستقبال لقوله سيقول من أسباب الغيب ومياه المشي اي الجهات كلها فيأمر بالتوجه إلى أي جهة شاء لا اعتراض عليه يهدي من يشاء هدايته إلى صراط طريق مستقيم دين الإسلام أي ومنهم أنتم دل على هذا قوله تعالى كذلك كما

ما ولاهم عن قبلتهم التي كانوا عليها سيري بطان بقى محمد صلى الله عليه وسلم dojú bá tẹ́wọ́n fi ń kírun ní maka Baitul Maqdis ní ọmọ dojú kọ sálàyé mi ti títí tí wọ́n fi padà wá dé Madina nígbà tí dé Madina tí mi bá ṣe mistake hadith yẹn wà ní Bukhari yẹn lọ́wọ́ ká ní mi mọ̀ kébì ìmúlá yẹn afẹ́ ká ní ó láwọn nǹkan kan tó yẹ ká ṣàlàyé ń bẹ̀ sọ àní lè fún ní akọ ẹ̀ síbẹ̀ yìí náà lọ́ka ó bí oṣù mẹ́fà tàbí kó lé ọ̀sẹ̀ mélòó kan ó ní àfi ń dojú kọ bẹ́ẹ̀ jù nígbà tí a tún dé Madina tán sálàyé mi ti títí tó fi wá jẹ́ pé anábà Muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ bá ń chẹ́ǹjì kébìlà yẹn kúrò ń bẹ́ẹ̀ ó ní Al-Aqsa ó ní Baitul Maqdis lọ sí Al-Masjid Al-Haram mo rò pàdà yẹn mi tiẹ̀ nínú tá a fi mọ̀ wípé Al-Aqsa ni wọ́n ń dojú kọ tẹ́lẹ̀ ó ní àwọn ahadith tó gbajúmọ̀ wípé ẹnìkan nínú àwọn sàhábà ridwanullahi alaihim ó ń tráfù ó ń lọ́bì kan láàárọ̀ tí wọ́n bá ráwọn èèyàn tí wọ́n ń kírun táwọn sì ń dojú kọ náà tí wọ́n wà ní ẹgbẹ̀gbẹ̀ Madina táwọn sì ń dojú kọ ṣùgbọ́n òun kí asiri la pẹ̀lú anabi sọ́la àlẹ́ wa lọ sọ hadith yìí náà yẹ ká ṣàlàyé o ẹ̀ máa yà yìí ṣàlàyé mi tì í so ẹ lọ ka gbogbo ẹ báwọn ti gba taski lọ so ló wá sọ wọn pé à èmi máa kírun pẹ̀lú anabi sọ́la àlẹ́ wa lọ sọ́lámà kíbla máa ti chẹ́ǹjì ẹ̀ rí i pé n tó ṣẹlẹ̀ yẹn ń sọ dákọ̀ pé hatta Baitul Maqdis náà kọ́ dojúkọ sọ ti yẹ máa nìsí ìgbà tó lọ́n wá chẹ́ǹdì ìdojúkọ yẹn sí Baitullahi al-Haram àwọn Yahudi wọ́n wò wípé ẹni yóò fẹ́ fi nǹkan kan lè àfikọ́ sáré kún ìjàpá wa ma wallahum an qiblatihim allati kanu alayha níbi tí wọ́n dojú kọ tẹ́lẹ̀ kí ló sẹ́rí wọn kó mẹ́tàn fi láwọn òdo sálàyé mi tiẹ̀. sọ ọlọ́run sọ pé sọ akóló sọfàhà omi ẹ̀nàs àwọn òpònú nínú àwọn èèyàn tí wọ́n jáláì mọ̀ kan wọ́n padà mọ sọ wípé wọ́n dá àwọn tí wọ́n jọ pọ̀ nù tọ́lọ́wọ́n bá ń sọ ń bí ní àwọn Yahudi àtàwọn mùsùlùmí kìí ṣe wípé nítorí pé kò sí mọ́ àlọ́dọ̀ àwọn Yahudi ṣùgbọ́n wọ́n kú ẹ̀sùn tọ́lọ́wọ́n bá fẹ́ tọ́lọ́wọ́n bá sì fẹ́ kéèyàn máa wù gángan ní mà òun ní mà tó ti wà ní tó sọ wọ́n di sùfàá òní sẹ́yìn pé alẹ́ kìtàbì ni wọ́n yìí mọ́ wà lọ́dọ̀ tó tá bá ti ka Yahudi ma ẹ̀ẹ́dì rọ́ọ̀dù ala Allahi wa ala shar'ihi jahalu sálàyé mi ti wọ́sàfù ìwọ̀ gọ́ni ìdí náà pé káwọn ara wọn sùfàá òní wọ́n mọ̀ sọ wípé ma wallahu ayu shay'in sarafa an-nabiyya sallallahu alayhi wa sallam wal mu'minin kí ló sẹ́rí ànábì sallallahu alayhi àtàwọn tí wọ́n gbà á gbọ́ lódodo à ń kébè láti himọ̀ láti ìkẹ́àlú ààrẹ ìhà kúrò ní kébùlà wọn ibi tí wọ́n wà lórí rẹ̀ tẹ́lẹ̀. wọ́n ní ayé alẹ́sítẹ́kẹ̀bẹ́lẹ́ ha fi sọ̀lá kí ni ò jẹ́ kí wọ́n dojú ibi tí wọ́n dojú kí wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kọ́ ilé ìtúsẹ̀ báyìí tu alimakọ́dẹ́sì. so àwọn tẹ̀ mọ́ wòye pé dídojúkọ Baitul Maqdis yẹn iyì wà ń bẹ fáwọn tóró ń túmọ̀ sí kí anábì sì ń tẹ̀lé àwọn wọn gbé ibùdójúkọ àwọn ni ẹ̀ẹ́dì kí Baitul Maqdis yẹn wọ́n bá mùsùlùmí jà sí títí lọ àwọn làwọn ni wọ́n fẹ́ sọ di church àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run kò sànù lọ. wọ́n ètò yánnà bí sí ṣàǹkìṣìnù tàǹfìṣù lọ́wọ́ àfọ nínú èdè lárúbáwá ní ọ̀pọ̀ sọ pé àdá aláti alàlẹ́ ìṣàkóbá rẹ̀ tí ṣéènì bá ṣe wọlé tọ́ fíìlì mọ̀dọ́rẹ́ ṣàǹkì fíìlì mọ̀dọ́rẹ́ ó lè túmọ̀ ìtumọ̀ mẹ́ta ni wọ́n ń túmọ̀ kí ni ìtumọ̀ alákọ̀ọ́kọ́ alhaal kí ni ìtumọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì ìṣàkóbá kí wàá lẹ́lẹ́kẹ̀ẹ́ta ó náà ní istimrar òun ni àwọn olóyìnbó máa ń pè ní simple tense simple tense I go to school he goes to school sẹ̀ǹpé ń sọ yunbi'u an shay'in yaf'aluhu wa yastamirru ala fi'lihi nǹkan tí máa ń ṣe téèyàn sì máa ń ṣe lọ bẹ́ẹ̀ sálàyé mọ̀tì so ìtumọ̀ mẹ́ta yẹn ni máa ń túmọ̀ ó wá láwọn kankan tó ṣe wípé bá a ṣe sọ pé mùdọ́rì máa ń jẹ́ hal istiqbad istimrar yẹn náà ó lè túmọ̀ àlùmọ́dé so ó ní àwọn màáyí náà ti tó ṣe pé tó á yí inú àlùmọ́dọ́rì á lè lè mọ̀dé yìí tó yẹ pé yóò túmọ̀ rẹ̀ nǹkan tó ti lọ sẹ́yìn ló tún àbí kí yóò ní lámúyàkó kí ni túmọ̀ lámúyàkó kí ni túmọ̀ lámúyàkó ó dídé ó dídé nígbà tó ti lọ nìyí sẹ́kẹ́ mọ̀dọ́rì yẹn ti di mọ́ abdíwá yẹn so bẹ́ẹ̀ ni díẹ̀ bá fi láàmù sí kò ní túmọ̀ sí tẹkọ̀bá lò mọ́ yóò mọ̀ túmọ̀ hálù nìkan ìnílá ìhásánú ni àǹtàzà àbọ̀ bẹ́ẹ̀ sálàyé mi ti bẹ́ẹ̀ làwọn kankan wá mẹ́tọ́ pé yọ àyíyáná ìtumọ̀ rẹ̀ fún ìsìtàkùbà tí ò ní lè túmọ̀ méjì àkọ́kọ́ tá a sọ yẹn kò ní túmọ̀ hálù kò ní túmọ̀ ìsìtàkùbà yóò jẹ́ ìkànnì ọ̀wá ní sí i sóyè bá ní sìn ní tí wọn fẹ́ sàlàyé fún wa bẹyẹn ni adalati ala al-istiqbal fi qawli sayaqulu min al-ikhbar bil-ghayb lẹ́yìn wípé nǹkan yẹn ò tí ì ṣẹlẹ̀ sọlọ́n ti sọ́fà nípa Muhammad àjẹ́ pé ara mi nù bó wà ní wọ́n ó padà sọ báyìí sẹ̀gbọ́n báyìí mọ̀ ní torí ntẹ́nì kan ó padà sọ tí ò tí ì sọkọ̀ sẹ́ni tó mọ̀ lẹ́yìn ọlọ́run náà qul lillahi المشرق mashriqu wal-maghrib sọ fún wa sọ wípé tí ọlọ́run ọba ní ibùyọ oòrùn àti ibùwọ̀ rẹ̀ wọ́n ní al-jihatu kulluha gbogbo agbègbè gbogbo ààyè tọ́lọ́run ọba ní ọ̀yá àmúlò bí tawajjuhi ila ayyi jihati sha'a ibi tó bá wù ló lé ní kẹ́yìn ẹ̀dá ẹ̀ òdòjúkọ láti ọ̀rọ̀ ọ̀bọ àlàyé kò sẹ́nìkan tó lè sọ fún òun ní gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu tó bá lò ní gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ọ̀gbà tiẹ̀ ọ̀fẹ́ gbà kádàrà nù kò dúró lókùn tó gbà ọlọ́run bó sànù wà náà. yahdi man yasha'u ọlọ́run bá máa ń fẹ̀yìn tó bá wù ú mọ̀nà hidayata tawfiqin wa ilham ila siratin mustaqim lọ sójú ọ̀nà tọ̀tọ̀ ilé ti sójú ọ̀nà Islam nínú àwọn ọmọ yàṣà tó wà lè fi mọ ẹni tó bá wù ú náà wàmínhùn àǹtò inú wọn ni inú àwọn yàṣáwò tí wọn fi mọ̀ náà lọ sọ́nà tó dúró déédéé sóyè wa ni sìn jalla ala hadha qawluhu ta'ala a mùsùlùmí sọ́la yìí ti inú wọn yàṣáwò tí wọn fi mọ̀ náà lọ sí tariqi mustaqim inú rẹ̀ lẹ́yìn wọn yìí wa a mùsùlùmí nù fọlọ́mọdé àsọ̀rọ̀ láyéláyé so wọn ní ẹ̀rí rẹ̀ wá ní kí wa kadhalika ja'alnakum ummatan wasata litakunu yálà. ذلك لما هديناكم جعلناكم يا أمة محمد أمة وسطا خيارا عدولا لتكونوا شهداء على الناس يوم القيامة أن رسلهم بلغتهم نعم ويكون الرسول عليكم شهيدا ويكون الرسول يكون نعم أنه بلغكم وما جعلنا فجرنا لكلكم لك الآية الجهة التي كنت عليها أولا وهي الباب وقد وكان صلى الله عليه وسلم يصلي إليها فلما هذا أمر باستقبال بيت المقدس تألفا اليهود فصلى إليه ستة أو سبعة نعم الحمد لله حديث يبوه البخاري ثم حول عنها إلا لنعلم أي علم الظهور من يتبع الرسول فيصدقه بما ممن ينقلب على قبله أي يرجع إلى الكفر شكا في الدين فظنا أن النبي صلى الله عليه وسلم قوة من أمره وقد اخترتها لذلك جماعة وإن مخففه من الفتيه واسمها محذوف أي إنها كانت أي التولية إليها وكبيرة شاقة على الناس إلا على إلا على الذين هدى الله منه وما كان الله ليضيع إيمانكم حيث لا تكون إلى بيت المقدس بل يثيبكم عليه لأن سبب نزولها السؤال عما ما تقول التحريم عما ما تقول التحريم إن الله للناس المؤمنون لرؤوف رحيم لعدم ضاعة أعمالهم ووقفة شدة رحمته قدم الأبلد أي الرؤوف الوحيد مضاعف بالفاصلة أي الفاصلة لرؤوس لرؤوس الحمد لله والصلاة والسلام على رسول الله نعم ọlọ́run ni وكذلك bá a ti fẹ̀yìn mọ̀nà yìí كما هديناكم إليه إلى أي شيء إلى طريق مستقيم bóyá káwọn ọlọ́run bá la fi mọ̀nà lọ sí ja'alnakum ummatan wasata ẹlòmí wò pé a ṣe yín ní ìjọ àárín gbùngbùn ẹlòmí ní ìjọ oníwọ̀ntúnwọ̀nsì ẹ̀tọ́ bọ́pọ̀lọpọ̀ sí máa ń tún tí bá ṣe mistake bóyá ní síbí mi gan ṣe tún nínú kíkà mí lè sọnù ṣùgbọ́n ummatan wasata ni ummatan dáa jù nítorí rẹ̀ ẹ̀ẹ́dì pípọ́ ọlọ́run ní kọ́ọ́lá àwùsá tó hù ẹni tó dáa jù nínú wọn sálàyé mi ti wà kadhalika ja'alnakum ummatan wasata àṣeyìn níjọ tó dáa jù lọ kì í ṣe é ní pé àṣeyìn níjọ àárín tàbí ìjọ òní wọn tó wọn ṣùgbọ́n ara nǹkan tí jíjẹ́jọ tó dáa jù lọ tó gbé lọ́wọ́ wà ní kéèyàn jó ní wọn tó wọn sí ní wọn máa ṣàṣe ṣùgbọ́n màtá wọn ṣàtọ́ gẹ́gẹ́ wọn màtọ́ dáa jù lọ ìní wa tú bí so tafsir yẹn tamam mia bil mia lọ wọlé so ti yẹ so ẹ̀rí kí wọ́n sọ yín pé ọ̀hún dáná àṣeyí ní ẹni ẹ̀ṣà ẹ̀yin gbé ẹ̀ṣà ọdún wò la adúlù dẹ̀nu ìlú so ẹ̀yin ẹ̀ṣà ní sáwọn yòókù ẹ̀dá àjùmọ̀ so yẹ báwọn wa kadhalika ja'alnakum ummatan wasatan litakuunu. شهداء على الناس فجعلناكم يا أمة محمد صلى الله عليه وسلم أمة وسطا خيارا علولا لتكونوا شهداء على الناس كل جاك بي أن يوجي olùjẹ́rìí lórí àwọn èèyàn lọ́jọ́ àlùkìyàmù kí lẹ́ẹ̀rí tẹ́ mọ̀ jẹ́ òun náà ni wípé àwọn ìránṣẹ́ tọ́lọ̀ wọn rán sí wọn wọ́n jíṣẹ́ pé wa yakuna ar-rasulu alaykum shahida bẹ́yìn bá wá ń jẹ́rìí lórí àwọn ọmọọmọ yòókù ìránṣẹ́ ọlọ́run wa jẹ́rìí lórí tìyín náà tọrọ ń yé bá ní sí wa ma ja'alna al-qiblata allati kunta 'alayha níbi tó wà tẹ́lẹ̀ tó ń dojú kọ kò jẹ́ nkankan sálàyé mi tiẹ̀ ilé tó ń dojú kọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ awalan ń bọ̀ náà. وما جعلنا سجرنا القبلة لك الآن الجهة التي كنت عليها أولا وهي الكعبة وكان يصلي إليها فلما هاجر أمر باستقبال بيت المقدس تألفا لليهود وصلى إليه ستة أشهر أو سبعة أشهر أو سبعة عشر من ستة أو سبعة عشر صلى إبتيك يا ọdún kan àtòsù mẹ́fà ni àbí àbí ọdún kan àtòsù mẹ́fà àbátòsù mẹ́rin àtòsù mẹ́rin alákìtẹ́lá fi ń fi dhalika ṣùgbọ́n mi yànnà ti hadith yẹn dáadáa tó tiẹ̀ ṣùgbọ́n hadith yẹn sáwà nù Bukhari lọ ka hadith yẹn tí wọ́n tẹ́lẹ̀ bá ti wá kàyẹ́ náà mi létí ti fẹ́ ṣe jókòó mi ká lórí hadith yẹn hadith yẹn in particular àti hadith àwọn tí wọ́n ń kírun lọ́wọ́ tí wọ́n yí ẹ̀dá kan náà mi létí mùhímù jíjà ká sọ níbí báyìí sóyè wọ́n ní wípé wà má jà á nínú al-qiblata allati kunta alayha báwọn ṣe tún bí ní wípé ibi tó ń dojúkọ tó wà lórí rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a wá dá ọ padà ní ìsìn síbẹ̀ sálàyé mẹ́tẹ̀ ìtumọ̀ tí wọ́n ń tún nìyẹn èso tí wọ́n tí wọ́n sọ bí ní kí nígbà táwọn sọ lálẹ́ ọ̀sán làwọn amága bẹ́tù lọ ilẹ̀ haram ló ń dojú kọ ṣùgbọ́n nígbà tó dé Madina wọ́n ní kó máa dojú kọ Baitul Maqdis nítorí pé àwọn Yahudi ní àti nílẹ̀ ńbẹ̀ ní àti pọ̀ ńbẹ̀ sálàyé mẹ́tẹ̀ àwọn náà ṣe ń àwọn náà fún oṣù mẹ́rìndínlẹ́ ogún tàbí mẹ́ta ó dín ní ogún àbí náà lẹ́yìn ìgbà náà ọlọ́run wa ni kó mọ kó yíjú kó mẹ́kọ̀ọ́ tó máa padà sí Baitullahi al-Haram illa li na'lama sẹ́ni ojú òfin tẹ́ bá ti rí ọ̀rọ̀ ìmọ̀ ọlọ́run mẹ́rìndínlógún sixteen mẹ́tàdínlógún seventeen kọ́mọ̀dé o illa li na'lama tí kì í bá ṣe pé nítorí ká lè bá a mọ̀. ìdákọ̀ ọlọ́run mọ̀ tẹ́lẹ̀ àbí òmọ̀ ṣùgbọ́n nítorí kí ìmọ̀ ntáwa ti mọ̀ nípa àwọn yẹn kó lè hàn sẹ́yìn tẹ́ ẹ mọ̀ mi ti ìmọ̀ ọlọ́run ọba tó ti mọ̀ nípa àwọn yẹn kó lè hàn sí ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ ẹ̀dá mi ti yẹn àwọn náà ọ̀rọ̀ sọ́lọ́ wọlé mọ́ sọ́lọ́ ń rí tẹ́lẹ̀ àbí òòrì bọ́dí tọ́lọ̀ ń ti rí tẹ́yìn òòrì kó lè hàn sẹ́yìn tẹ̀lẹ̀ dà so yé báyẹn ní sí iná fi sọ pé lè ná alámá ayé ilmá àgbòho rẹ̀ ká lè mọ̀ ayé kí ni mímọ̀ tí yọ hàn kedere sẹ́yìn tẹ̀lẹ̀ dà pé ah, ọlọ́run máa ń ti ń ṣe ẹ̀kọ́ bá nù ṣe mọ̀ rí nu hmm. ọlọ́run tó máa kọ̀kọ̀ tó fi gbàǹdà ah, àṣọ ọlọ́run ti rí lábẹ́jọ́ tó ṣe nǹkan báyìí fún un.

tí ó ti yẹ nìyí sìn so yẹ́rù jẹ́ òye lẹ́lẹ́ kófòrè tí ó sẹ́rí padà síbi kófòrò ṣẹ́kàn fi dìye tí ó máa ṣiyè méjì gbà ìwà ìgbé sọ́lọ̀ wà ń fẹ́ máa ń tọ́fẹ́ sọ tẹ́lẹ̀ ni ní fi wá kọ́kọ́ ní a máa ṣe nǹkan kan tuntun wá ní a máa ṣe mí tí ó yẹ sìn so ike anna nabiya sallallahu alaihi wa sallam wa dhannan anna nabiya sallallahu alaihi wa sallam fi hayratin min amrihi ìgbẹ́ anábì kan ọmọ yìí tó fẹ́ ṣe ń bẹ́ kí ni akọjú sí ibi kan lónìí kò tí ní bọ́ kí ni akọjú sí lọ́la sóyè ní sìn ọ̀pọ̀dẹ̀rù tẹ́dẹ̀rì dáríkà jama àtún àwọn kan torí eléyìí wọ́n ṣe ti dárúkọ lọ sí ọlọ́mọjà sọ. wàyí ń kẹ́ ànàtì sísọ wípé kẹ́ ẹ má kọjú sí bẹ́tẹ̀lì má fi sí kẹ́ ẹ má kọjú sí bẹ́tẹ̀lì lọ́ọ̀yì ṣáàkọ̀tún alanas ó lè fáwọn èèyàn ilà alàlàdínà àdàmọ́ àfàwọn tọ́lọ́wọ́n bá fi mọ̀nà lókù tọ́lọ́n já wà lára wọn. màmá kí á ná lọ́hùn lè yóò di á ìmọ̀nà gbogbo ìrún tí ẹ ti kí sí báyìí mọ́kìdísì tẹ́lẹ̀ ọlọ́wọ́n bó bá tó láàrin kò lè ra gbogbo ẹ̀ láàyè àwọn afáàmọ́ fi àyà yìí ṣe àti sọ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ síbi pé àlẹ́ àmàlù yẹ́dẹ́kọ̀lọ̀ fi musamman ìmọ̀ torí tó lọ́wọ́ bá pè ní ìmánì bí sọ́láàtì faman kana Allahu liyudi'a imanakum liyudi'a salatakum ila baitil maqdis sọ́láàtù dẹ̀ ní ìṣẹ̀pẹ̀ṣẹ̀ sí àfàràṣe àtọ̀rọ̀ ẹnu àti gbogbo ẹ̀ ọlọ́wọ́ á pè ní ilé mọ́ yé ẹ ló máa di oyé wáyé pé tàlázùmù ó wà láàrin àlàámọ́ ìwà ìmánì a lè yàtọ̀ sọ́tọ̀ inú àfààní pé ká sọ́ra ká mọ̀ bá wọn sọ yìí pé ṣé ṣẹ́rùtù ṣé hà ní amọ́lù fún ìmọ̀nì ni àbí ṣẹ́rùtù kí a máa lè ká mọ̀ bá wọn sọ yìí ṣe wíwọlé àlàámọ̀lù fún musamman ìmọ̀nì kò túmọ̀ sí wípé tí gbogbo ṣé ò bá sí kò sí ìmọ̀nì rárá ẹgbọ́n mi yé o torí téèyàn bá gbọ́ yé báwọn èyí ò di kọ̀ọ̀rìjì o èyí ò di kọ̀ọ̀rìjì lẹ́yìn pé kọ̀ọ̀rìjì òní ò sọ fún ọ wípé o gbọ́dọ̀ ní takọ́lù fúrara torí pé khurujuka ani sharia fi shay'in muhaddad aw shay'in mahdud ìtumọ̀ rẹ̀ ni pé kò fún ọ torí pé kò sí ìfikà fún ìmọ̀ àti èyíkéyìí nínú iṣẹ́ fàmọ́tà ọ̀ lápútà ṣọ́ra fi iṣẹ́ yìí tẹ̀gbẹ́sẹ̀ kan tẹ̀sí ní bó ṣe ló ṣe o tó bó ṣe wà wọn ti lọ bá wọn. ni àwọn fi máa ń kà fárọ̀ aláàṣì ẹni tó bá ti amálùbọ̀nù ìmánì ní títí bọ̀ tó bá ti lágbára jù yóò máa kà fárọ̀ yẹn ni o yóò dẹ̀ kọ́ rí o sáà ń gbọ́ mi yé èèyàn gbọ́dọ̀ tún wá pin náà kéèyàn tún gbé kúrò lára rẹ̀ bí ẹni pé méjèèjì dájú lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n arrest lera wọn èyí tó wá di múrídì èyí dára àwọn múrídì àwọn yẹn torí múrídì ni alladhina akharu al-amala am musamma al-iman am musamma al-iman tó tiẹ̀ wọ́n ní kò sí tó tẹ́ bá wá ní kékeré wọ́n ní wípé ṣàìtọ́nù mọ́lọ́n àbí ọmọlọ́n ọmọlọ́n tí ò bá tiẹ̀ tẹ̀ láwọn òfin yẹn wọ́n emmanuel àti Jibril lù kankan torí pé Jibril wọ́n ọlọ́run àwọn òun wá ń ṣiṣẹ́ tọ̀ nígbọ̀rọ̀ sọ̀rọ̀ ni wọ́n ní àìṣiṣe eléyìí náà ò túmọ̀ sí pèsè mú mi torí rọ́bì lọ sọ̀rọ̀ kọ́lá rọ́bì àwọn bẹ́ẹ̀ ní nílá ayọ̀ mi wà sòtí ọ̀bájú ọlọ́run lọ́lọ́run ṣe ní pé kọ́ ọlọ́run ṣe ẹ̀ ti kí ẹ̀ méjèèjì tá à ń sọ ní tọ́yẹ̀ iṣẹ́ ara ìmọ̀ọ́nì ni ṣùgbọ́n kì í ṣe pé ìtumọ̀ rẹ̀ ni pé téèyàn bá yẹ lè takọ́ láfà ó bá lè ní mọ́kọ́ láfà àbí ó lọ ní òròjú láti ṣiṣẹ́ kan nínú sẹ̀ṣẹ̀ríà sẹ́kítà àbá sọ yìí pé ọ̀dà bẹ́ẹ̀ ni kíkà sọ pé nǹkan kan bẹ nínú yìí máa ní kíyàn wá léyìn onígbàgbọ́ nù ẹ̀ sẹ́kítà tó ń yẹ ṣe mùsùlùmí kìí ṣe irú bẹ́ẹ̀ ló gbé amọ́lù sí o wà ilá ó jẹ kọ̀ọ̀rì jí ni ṣé tí mo sọ nísìnyí wa sàn so iṣẹ́ ara ìmánì ni ṣùgbọ́n kìí ṣe ogún ṣe tó bá yẹ pé ara ìmánì gbogbo iṣẹ́ ní ọ̀nà tó jẹ́ pé àìṣe iṣẹ́ kan kò bá ní jẹ́yàn ọ̀jẹ́ mú mi nìyí kò yẹ kó ṣe mustahabat ṣẹ̀gẹ́ mustahabat laka tarkuha wa laka fi'luha ara amali ẹ̀ ṣiṣẹ́ ni sí ìrùbá àjọ nǹkan tí mo ń sọ yìí ṣe ń pé ara amalu ẹ̀sìn ni torí mustahabat ṣe ti fẹ́ ká ṣe ṣùgbọ́n àìṣe kò ní fi àjọ tó bá sọ pé amọ́lú àti ìmánì kankan náà ni wọ́n ń tó tó ọkà fàárọ̀ ní tó bá fi mùsàlábà ti rẹ̀ sálàyé tí mọ́sálà tún kọtí ọ̀rọ̀ tún di dà gbogbo àwọn nǹkan yìí làwọn ti ń dọ́pọ̀lọpọ̀ àwọn mọ̀ṣáàkìlú tá à ń lò àwọn èèyàn máa fi ìtà sí i kò sí tà sí wọn kàn sọ pé ó ní amọ́lú yìí sára kì í ní àlàálà béèrè tọ́sílù ń ti ń sọ̀rọ̀ làwọn àbá àfi sọ yìí pé tá a bá ní fẹ́ fìtínà ọ̀rọ̀ yìí pé ṣọ́rùtù síhà àbí ṣọ́rùtù kàmáàlì ni amálù jẹ́ fún yìí máa ní ẹ̀mọ́jà lò láfùrù yẹn wọn. torí pé láfùrù máa wà rìsínáhù máa ń sálàfù àwọn sálàfù kì í lò ló sì ń dá mùsùkìlà rẹ̀ mo rò pé agbọ́n nǹkan tá à ń sọ yìí sọ ọ ní ń dá mùsùkìlà rẹ̀ ẹlòmíràn sọ yìí pé ṣọ́rùtù síhà ní amálù fún yìí máa فمن لم ي... لم يعمل لا إيمان له سلام كيف بمن ترك المستحبات سوية يبان تكفره على ترك المستحبات ما العمل المشروع والمستحبات واحد فهو تركها أو ترك منها شيئا سعد بومي ها Ah, ah, wọ́n ní ìbàdàn ní ẹ̀kọ́ ṣe kò ṣe náà nù wọ́n ní pé tó bá gbà pọ́ lọ́wọ́ bá ní wọ́n wọn láṣẹ rẹ̀ ní kò ṣe ṣe ìyẹn lọ́pàá àjọ yé so the same thing náà ni ẹni tó ń sọ yín pé à ń ṣe bí amọ̀lẹ̀ ni ọ̀kà lọ́lọ́wọ́ bó wò bóríjì ònà bóríjì ònà ìgbàjọ́ lọ pàtàkì <coughs> lọ́nù dáadáa. <laughs> oníríjàn wàkàzálìkà ja'alnakum ummatan wasata àwọn mọ́sálà yìí mọ́sálà tó ní agbára ní ilé ìjọba pé ọ̀rọ̀ ìṣìtìmá òṣòro pé ìtìfá olùmọ̀wá ní ẹ̀yìn gbọ́dọ̀ lọ sí ìlọ́sà rẹ̀ jìjà ẹnìkan la yujadu wahid yatasarra bil-hukmi ala àìmọ̀kan ní máa ń jẹ ọmọ ìjà ni ó ti fi síbi jẹ ó ti kàn di ó ti wù di lórí ẹ̀ ti dàrú tó bá mọ àwọn nǹkan tó so mọ àwọn nǹkan yẹn níṣẹ́ nù ọ̀rẹ́ ò ní jáde kó lọ́ọ́ fẹ́ kàfàrọ̀ yẹn tí àwọn ṣe ẹ ẹnu bá sì lè kó yẹn mẹ́rin náà kàfàrọ̀ iṣẹ́ kò sẹ́mi ní lè kó yẹn mẹ́rin wọn kàfàrọ̀ iṣẹ́ Al-Albani rahimahullahu ta'ala tí wọ́n fi kó yẹn mẹ́rin wọn kàfàrọ̀ mo rò pálá yìí mi kì í ṣe pé kò sí takfíìrù ní ṣùgbọ́n takfíìrù tí fẹ́lá ìrètí ìyánáwó dákọ̀lá fìlẹ̀ ìsìlámù bìyànjú kò ní jáde kó nínú ìsìlámù ìlà bìyànjú so ti ẹni sì jẹ kí inú díẹ̀ ṣe pé ọ̀rọ̀ pé mo kàn ṣe gbìyànjú kíní kan tó bá ṣe gbìyànjú tẹ́lẹ̀mí bá ní gbìyànjú mi tó yàtọ̀ sí tiẹ̀ tí àwọn tó sì gbé lọ́wọ́ wà áwùdọ̀ ju tiẹ̀ lọ ọ̀rọ̀ tiẹ̀ látẹ̀ òbí jẹ́ tiẹ̀ torí pé hadùn nọ́ọ̀sì ó lè wà nù tiẹ̀ sálàyé mi ti ń sùn. وما كان الله ليضيع إيمانكم ìgbàgbọ́ yín ayé àwọn aṣẹ́ yìí tẹ̀ ti ṣe nígbà tẹ̀ ń kírun sí bẹ́ẹ̀ tó lè mọ́kìlì sí ọlọ́run bọba tó okay report report kódà ọlọ́run bọba tó láàrẹ ga yóò tún san yín lẹ́san lórí rẹ̀ sóyè bá mi sọyè wọn nídìí tí má sì lè gbé ló kọ tì ní tó ń bọ. Now tó dẹ̀ fà á òun ni pé oníṣàwábù nù zúlì ha àṣùwàlù àmàmáta àmàmáta kọ́bùlà tàbí kó tó di kí wọ́n yé kébùlà padà láti bẹ́tìl makọ́dís lọ sí bẹ́tùllahi al-haram sóyè yín bá ní sí tọ́yì àwọn ènìyàn táwọn ti wá kú ṣé ìrún wọn sọ́lọ́wọ́ wà gbà báyìí ṣíṣe ò ti dààmú kí n tó bá nìyẹn àsọ̀rọ̀ a ní iṣẹ́ yín tẹ́ ẹ bá ti ṣe ìnira láàrin níbi oorun tẹ́ ihe kí síbẹ̀ tí wọ́n ní ni òní ràwùfù àti rahim bílmọ́ mi ní iná ràwùfù náà ṣùgbìyàn jẹ́ rahman tí ó ti yẹ abdulrahman lọ́ọ́ yà jẹ́ ṣùgbìyàn lè jẹ́ rahim tí ó ti yẹ torí bọ́lá wọn bá dandan sọ ànábì sọ́lá àdéwájú ọ̀sán àbẹ̀ ní ọ̀lùkọ́. fi ádámì ìdọ́ àti àmàlì tó jẹ́ ló fà á tó fi jẹ́ pé ọlọ́wọ́n bọ̀ ní ra iṣẹ́ wọn tí wọ́n bá ṣe láre torí pàlà nù ni wọ́n ní wà ráfà tó ṣe ìdàtọ̀ rahma ráfà àánú tó tóbi ó wá tóbi ó ju kẹ lásán lọ ìkẹ́ tó lágbára lórí tó máa túmọ̀ sí pé ìkẹ́ tó kó sínú ó tóbi ju ìkẹ́ tí ń ti rahim lọ sóyè yín bá tí wọ́n ń tún bí nù wà kó di mẹ́lẹ̀ abilá eléyìí ti ṣe ràwọ̀ fún ti ala rahim mùrọ̀hátàn ìfàṣìlà torí wípé ẹ̀rí wípé yàhàdí máa ń yàṣà ìlà tariqin mustaqim so tó bá sọ wípé inna Allaha bin nasi la rahimur rauf fàṣìlà yìí ní bára wọn fàṣìlà òun ni wọ́n máa ń pe píparí àwọn ọ̀rọ̀ náà al-Qur'an pẹ̀lú ara fi kan náà nínú èdè náà tí wọ́n pè ní sájà tí wọ́n pè ní sájọ ìyẹn pé ẹ ayé alukọ̀ránì ní sájọ wọ̀ ìpè sájọ kọ̀ránì ní ẹni sọ̀rọ̀ tí ó ti yé nìsín yóò ní fàásìlà fàwásìlù ni a máa ń pè náà. قال كان النبي صلى الله عليه وسلم يصلي من حضرة الستة عشر ومبوزي وعنه بخاينا شك الراوي ستير بقى ما فعل انت بتجيح وكان في مباني لنا وكان كان يرفع نفسه للصلاة ونزل نرى تقلب التصوف بالصلاة في جهة الصلاة متطلعا للوحي متشوقا إلى أن استقبال الكعبة الثاني يرد ذلك لأنها قلة إبراهيم ولأنه هزع إلى إسلام العرب فلنولينك كل مكان ترضاها تحبها فولي وجهك استقبل في السلام شطر نحو المسجد الحرام أي الكعبة وحيثما كنتم خطاب للأمة وولوا وجوهكم في السلام شطره وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه أي التولي إلى الكعبة الحق يتحول يتحول الأسات ربهم لما في كتبهم من نعت النبي صلى الله عليه وسلم ولأنه يتحول إليه وما الله بغافل عما يعملون بالتالي أيها المؤمنون من امتثال أمره وبالله أي اليهود من إنكار نعم wọ́n ní akọ̀rọ̀jọ ṣẹ̀kọ́n Al-Bukhari wa Muslim wọ́n gbà wá àdúgbò pàfẹ́kà Imam Tirmidhi bákan náà Nasa'i bákan náà àti Bayhaqi àtàwọn míì ikú àlùbárà òbúdó azib wọ́n ní kó àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó kírun tẹ́ pé Baitul Maqdis ní dojú kọ fún oṣù mẹ́rìndínlógún tàbí mẹ́ta ọdínlógún ṣùgbọ́n tó wù ó ní pé kó máa kọjú sí baitullahi alharam tí ṣe kaaba ó wá máa ń dójú ẹ̀ sókè tí wọ́n ṣe bá dà lọ. ọlọ́run wá sọ àyà kalẹ̀ wípé kọ́ọ̀dì náà rọ ẹ̀rí pé kọ́ọ̀dì ara ń tó àti kọ́ tẹ́lẹ̀ ní pé tó bá wọlé tó máa bí kí yóò tún mọ́ wà tọkọrí ṣùgbọ́n tó bá wọlé tó mú lọ́ọ̀rì ẹ̀ wọ́n á ní pé àtẹ̀sẹ̀ ọ̀tọ̀pẹ́ ṣùgbọ́n tọkùnrin ṣe kọ́lí tó ní ṣe pẹ̀lú ọlọ́run nù kì í sọ̀rọ̀ tẹ̀sí tẹ̀sí ìrù ò túmọ̀ sí pé nǹkan tán ìtàkùn ìrù tó túmọ̀ sí pé kéré ní tó bá yẹ pé nǹkan yẹn ní ṣe pẹ̀lú ọlọ́run tàkì sọ háàfì kan kún túmọ̀ àmọ̀dọ́rì rẹ̀ kò yé bá wọn nítorí ìmọ̀ ń túmọ̀ àtẹ̀sí والتقليل والتحقيق الماضي ọlọ́ni kọ̀dí yá alámúlọ́hù àìlèmọ̀áhùn yàtọ̀yìnà mi tó bá tún sí tẹ̀kìrì ìjẹun kò ti dára tó bá tún túmọ̀ sí tẹ̀kìrì kan túmọ̀ sí pé kò sí ìhàtọ̀ bẹ́ẹ̀ <laughs> ẹ̀kọ́ ọmọ tán nù so làbúdà àyàfi ká sọ pé kọ́jú yẹn lè tà bẹ́ẹ̀ náà nínú irú tó wà mí ọlọ́run bọba tó láàrẹ́ ga wọ́n ní kọ̀dí náà rọ takọ́ ló bá wájú ìka ìsàmọ́sọ pé ọlọ́run lè rí ọlọ́run rí ni sálàyé mi tí àáríbó ṣe ń yíjú yíjú sí sámà fálànà wálé yẹn nàka fìdí àti sámà tó sáwò sáìdì sámà mútàtọ́ lè an ilẹ̀ lùwàhì tó ń retí kí wàá yọ sọ̀kalẹ̀ ọmọ tàṣàwò ẹ̀kọ́ lè amúrí mr kọba yọ̀tọ̀ tó ń dìẹ̀ náà kí àṣẹ sọ̀kalẹ̀ wípé ọmọ akọ́dísí káàbáà wàkíánù yàwá jùdá àlìkà wọn fẹ́ràn eléyìí gan lè ànà ha kébìlà tó Ibrahim torí pé àdójúkọ bàbá rẹ ilé tí sànàbí wa Ibrahim ni kí bàbá ànàbí wa Muhammad sànàbí bákan náà nítorí kí lárúbáwá ilé ọlọ́wọ̀n ọba yẹn bí wọ́n ti jẹ́ kẹfẹ́rí ńgbà náà mi fi bá yẹn ṣeré torí pé ọlọ́wọ̀n ọba fi gbà wọ́n lẹ̀ ló fi sẹ́wọ̀n kù ló fi pọ́n wọn lé mo yí gbàgbé nìyí láfi kọ̀rọ̀ yìí sẹ́yìn pé tíra yẹn ilé yẹn lọ́lọ́wọ́n bọ́ba tó láyé ká fi gbá wọn jọ gbá wọn káwọn yìí láti ṣàlàyé sí i tòtí wọn bá rí wípé èèyàn ń pa ilé òun lé nítorí bá gbé lọ́wọ́ súnmọ́ kó tètè jáde ọjọ́ àlọ́dọ̀ ṣùgbọ́n tó wá gbéra ayé lọ́mọ lárúbáwá ọwọ́ akọjú sọ́dọ̀ àwọn ọmọ Israel wọ́n ìgbọ́dà bẹ́ẹ̀ ni pé àní yìí nǹkan kọ́pì wọn ni kò sí tiwa náà ṣùgbọ́n tó ń gbọ́ èèyàn tó mo rò pé ọ̀rọ̀ ń yé wa wà nísìn tọ́yìn wọ́n ní ilẹ̀ anahu ajá ìlà ìsìlámì arab ìyẹn súnmọ́ kó tètè jáwọn alárúbáwá ọgbà islam sọ̀rọ̀ yẹn yé wa ẹ̀jọ̀ fọlá nu wẹ́lì yannaka nu hawi lannaka kébìlà tán tàrúdọ̀ọ̀ha àlọ́ ní àfọ̀ ní kébìlà míì tínú rẹ̀ ó dùn sí tọ́mọ dojúkọ tó hẹ́bù ha tó fẹ́ràn rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ láti sìn yín lọ fawalli wajhaka ṣàtọ̀rọ̀ masjid al-haram tó o bá ti fẹ́ kírun nínú ìrun rẹ o dojúkọ gangan ibi ọlọ́wọ́n bọ̀ bàtọ́ láàrin ga abọ̀wọ̀ ilé ti ṣe káàbà wa haythu ma kuntum gbogbo ibi tẹ́ ẹ bá lè wà fawallu wujuhakum ṣàtọ̀rọ̀hu ọ̀gángan rẹ̀ ni ẹ dojú yín kọ́ ṣe é mọ̀ pé ọ̀rọ̀ ti wó báwọn ṣùgbọ́n mi máa dojú kọ bòmíì náà kó sẹ́kù àwọn ibi tó ti sẹ́kù àti sọ sẹ́yìn sálàyé mi ti bí salatul khawf bí ọ̀rọ̀ ẹni tó ń ṣe ní àjò lọ sálàyé mi ti tó wá ní kọ́ọ̀sì àti kírun nínú gàǹkan tó wà sọ̀rọ̀ yẹn yé wa. أنا أبوك وعلى وعلى وعلى شطر المصباح وعلى وجوهكم شطرا نبي نيو wàyínà ladínà utul kìtàbà ọlọ́ni dájúdájú àwọn tá a fún ní tírà nàyà alámúna anahu wọ́n mọ̀ pé kíkọjú sí kíbla yẹn o sí káàbà o alḥaqqu min rabbihim wọ́n mọ̀ kó dodo ni látọ̀dọ̀ ọlọ́wọ́n bá wọn torí pé inú tírà àwọn gan tó ròyìn ànábà muhammad sallallahu alayhi wa sallam ó ń bẹ́ ń bẹ̀ pé yóò fi ibi tó ń dojú kọ tẹ́lẹ̀ bọ́ sí gómìnà tó ń dojú kọ tó yẹ wá nísìnyí tí wọ́n mọ̀ kó dodo látọ̀dọ̀ ọlọ́run bá wọn torí ẹ̀rí rẹ̀ ń bẹ nínú tíra wọn ìbámu Allahu mi kan fi ni àmà ìyá àmàlò ọlọ́run ní gbogbo nǹkan tí wọ́n ń ṣe ọlọ́run bọ́ bá tọ́ra rẹ̀ ká kì í ṣe aláìmọ̀ kan nípa rẹ̀ gbogbo ẹ̀ lọ́mọ tó sì mọ̀ tán yáyá tó bá ti wá mọ̀ ẹ̀yìn tí ẹjọ́ olùgbàdú òdodo ọlọ́run bó fọkàlùkù lẹ́sàn ọlọ́run kọ́mọ́dún wa ńlá dákọ́ fún wáṣíkò ń gẹ́yìn so wọ́n ní pé bíi ta ayé àlùmọ́mí nìyẹn lè sọ wípé ọmọ lọ́ọ̀lù gọ́ fi lè nà má ta àmọ́lù ó sì lè ní àmọ́ yà àmọ́lù ta àmọ́lù náà yẹn ni kìrọ́ọ̀tì ibn amir hamza alikisai abu jafar ruh bẹ́ẹ̀ náà ni alamash alamash alama alikirati shahadra tó tiẹ̀ ibn muhaisin alamash alhassan albasri àti alyazidi amẹ́rẹ̀ẹ́ni wọn kì ní alárùbáwò azawaid sálàyé méjì àkàrà àti àṣàbà àwọn yẹn ṣùgbọ́n nínú rẹ̀ àwọn nǹkan tó lálàáfíà wà tẹ́gbẹ́ sọ́hà ìlànà nàbí sọ́lá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti kó sínú àlìkàrà àti mùtàwátìrọ̀ tèèyàn kí n kà lórí òun sálàyé méjì ṣùgbọ́n àwọn mẹ́rin fún lóga láti bẹ̀ ṣé ẹni tí mo sọ sóyè wa bá wà nísìn ọlọ́wọ́n bó kún wa lọ́wọ́. Ehm, so bí tá ayọ́ al-mu'minina min imtisali amrihi wa ibliyaha so èyí táwọn Yahudi ń ṣe ọlọ́run bọ̀ bàtọ́ lára ga kò ń ṣaláì mọ̀ kan pa rẹ̀ bí wọ́n ṣe ń ṣe ìkárò kébùlà àwọn ìrọ̀ wọn ń pa ẹ lọ wọnú tíra àwọn ìbẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n tíra ń dá àmọ́ láyé ń sìn ó ti bẹ́ẹ̀ ń tẹ wọ́n láyé náà tẹ̀ tán.

wala in wala in wọ́n ní láàmù yẹn láàmù lè kọ́ sàmù yẹn àtàyíta lẹ́dínà òtún kìtàbà bí kò lè àyà tó tó bá lọ kó gbogbo àyà wà pátápátá tó wá kó báwọn àlàdínà òtún kìtàbà má tàbí ẹwọ kìbìlà tàbí wọn ní tẹ̀lé kìbìlà àyèlà ilẹ̀ wọn fẹ́ kẹ́ tẹ̀ láwọn sì mẹ́wọ̀n rẹ́dí láti tẹ̀lé wàmọ́ à ń tàbí tàbí ẹ̀ ń kìbìlà kan ìwọ náà ò ní tẹ̀lé tiwọn náà. dojúkọ wọn mọ nítorí pé ẹkọnu nu náà ọlọ́wọ́n bá fi fọ́ wọn lẹ́nu kọ́ kan Muhammad yọ padà wá yọ padà wá kò ní padà wá so ti yé báyìí nísìnyí so tó bá ti wá rí bẹ́ẹ̀ ilẹ̀ Muhammad náà má nyẹ̀nà kan wípé wọ́n gbà sílámù láìláì so ti yé torí wọn ní tẹ̀lé kíbla rẹ̀ ìtumọ̀ rẹ̀ ní kí ní so yé o bẹ́ẹ̀ náà ni pé ìwọ náà ò ní nítorí wípé wọn mọ màrán kan wípé òun tún padà bọ̀ ìyẹn bó ti wà yẹn sẹrí àyà yẹn àyà kan tó ẹ̀kọ́ nú ẹ̀kọ́ ni torí pé aslo ni filibaro àti filiwala ìwẹlibaro sálàyé mi ti aliwala ìwẹlibaro tá a máa ń sọ yẹn aslo ẹ lè kẹfẹrí ó lẹsìn tí ìwọ náà lè ti. ولئن أعطيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلك wàmọ́ à ń tàbí tábì ẹyin kí wàá lọ fi báwọn èèyàn sọ̀rọ̀ pàápàá nínú dìsẹ́mbà tá a wà yìí táwọn èèyàn mọ̀ bá kẹfẹ́ orí sọdún wọn à lè kò jọ mọ́ra wọn wọn à ní bá yín ṣe tí ẹyin náà má bàa ṣe tí hàn kí kálukú ṣe tiẹ̀ lọ́kọ̀ ọlọ́run kò sànù wáyé jálè dùn nílé wàmọ́ bá a tó hùn bí tábì ẹyin kìmìlá tàbá àwọn táwọn pè lálẹ́ kìtàbà kìtàbì ń apá kan wọn ò ní tẹ̀lé láyé ibi tẹ́nìkan dojúkọ bó ló wọn bá dojúkọ bẹ̀ láéláé yahudi ò ní tẹ̀lé nasọ́rọ̀ nasọ́rọ̀ ò ní tẹ̀lé yahudi àwọn kan tún ara wọn lépe láàrin ara wọn lẹ́yìn sátìlì yahudi ara àṣẹ wàkọ́lá ti nasọ́rọ̀ wàkọ́lá ti yahudi lẹ́yìn sátìlì eh, nasọ́rọ̀ wàkọ́lá ti yahudi lẹ́yìn sátìlì nasọ́rọ̀ lẹ́yìn sátìlì yahudi àṣẹ wàhùn yàtí lọ́nà kíkà kálukú wọn ní ọmọ sọkè àwọn eléyìí wọn ò sẹ́sìn láàrin ara wọn gan bá sùn bẹ́ẹ̀ náà hàn شديد أنا بقول لو عايز فاشكم كده نعم ولئن اتبعت أهواءهم شيء nǹkan méjì ní bẹ a máa ń sọmi lọ́rùn wa tètè ọ̀rọ̀ àlètìbá ṣàlàyé mi tiẹ̀ nínú kọjá ìtìbá òlì kìtàbí wọ sọmi tàbí kọjá ìtìbá òlì hàwà nínú kéèyàn tẹ̀lé àlè wáhíù tàbí kéèyàn tẹ̀lé fẹ́ẹ́ ẹ rí i pé lẹ́yìn tó lọ́run ti sọ wípé wọn ní tẹ̀lé ibi tó ń dojúkọ wọn náà ní tẹ̀lé tiwọn ẹ̀sìn gangan ni àlùwàlá wọ àlùbárà wọ ni ṣùgbọ́n tí ọba tó bá wá ní àwọn lọ́fẹ́ tẹ̀lé ìfẹ́ inú rẹ̀ ọlọ́run sọ pé wọ́n là yín tàbá àwa àwọn tó bá tẹ̀lé ìfẹ́ inú wọn tí ó sọ̀wọ́ náà do ní ìfẹ́ inú tó yé bá a ní sùn. aláti yẹ̀dẹ̀ àwọnàkà ilẹ̀ ìhà ibi tí wọ́n ń pè wọ́ sí so mímbà di máa já akàmínà lẹ́yìn mi lẹ́yìn òdodo ìmà tó ti hàn sí ọ kedere àti wáyé tó ti wá látọ̀dọ̀ Ọlọ́run lamina zalimi tó o bá dẹrú ẹ̀ wò nígbà náà ó ti wà lára àwọn alábòsí ta ló lọ́wọ́ bá ọba tó láre ká ń bá ìyẹn máa jẹ́ kọfà wà ká sì fi báwọn yẹn sọ̀rọ̀ fún pé mùsùlùmí kì í tẹ̀lé láwọn àwọn kẹfẹ́ kẹfẹ́ ni ó dá dúró lọ́tọ̀ àwọn náà dá dúró lọ́tọ̀ ní kọ́lọ́n kó fún àṣìkò yẹn dáadáa aláwọ̀ sọ́lọ́lọ́ aláwọ̀ sàmójú ọ̀gbìn sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ dákun ẹ jẹ́ ká mọ̀ jọmọ́